الحمد لله الحمد لله رب العالمين أدعوك فن الله الله باتي ọdún ṣọ́wà títí di òní tó tún ní a máa bẹ títí dòní nílẹ̀ bá ṣọ́ lónìí àwẹ́ dìmẹ́lì yóò bá dìmẹ́jì Allahu Akbar ọlọ́run àwọn alábẹ̀rẹ̀ rẹ̀ àwọn anìkú jágbà dọ́kùn àlàáfíà ọlọ́run fi jẹ wọn yà ìjírẹ́ bẹ̀rẹ̀ wa sọ́dọ̀ rẹ̀ nínú ẹ̀ ọlọ́mọjà wa ń tàn máa ọlọ́run tó fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run kọlọ́bà anábìwa Muhammad anábì ìkẹ́ anábì àánú tó ṣe wípé ẹni tó bá tẹ̀lé ó ti sọrí eré àti sọrí eré báyìí ọlọ́mọdé ọwọ́ yìí fún wa lọ́jà bá nípínlẹ̀ lórí ibú ẹ̀yẹ bá ara kí wà ọ̀dọ̀bí láàyè mi ní ṣe ìtọ́ni ọ̀rọ̀jì bismillahi rahmani rahim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله wà á kọ́ wa bá ti lo ìkẹ́ rẹ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga gbé òsì ọlọ́run gbé pò fún lọ́mọ tàwa lọ sí mọ́jẹ́ á tòsí nínú ọkàn mọ́jẹ́ tòsí lápò tí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tọ́ bá wá kẹwàá náà àṣewàlá ọ̀rọ̀ ahun ọ̀rọ̀ ahun ọ̀rọ̀ ahun lábẹ́ lónìí ọlọ́wọ́ bàbá tó láàrẹ́ ga ó ní alàbí ìnàyà mẹ́kọ̀ ló wàmáyé yàtàwà ìlàfà ìnàlọ́hàwà في سبيل الله فمنكم من يبخل بعد jẹ ẹjẹka bá kẹjẹ bí ẹjẹka bá ó sì tẹ́wà ọ̀nà bí ìkọ́ ló wà ó ọ̀nà bá kọ́ra rẹ lọ kò sí lọ́nà bá kọ́ra ó ọ̀yà bá a ní sọ́rọ́tò Muhammad. bẹ́ẹ̀ yẹn ni kì í tọ́kùn máa yàn. ó ti rí gbọ́dọ̀ ní ti ń kà ọ̀dọ̀ àlọ́ sí àyà àwọn tí ń bẹ́ẹ̀ ní sáà wọ́n kà yẹn lọ. وإن تتولوا gbọ́lọ́ a máa wà lọ báyìí àyà ahụ àyà ahun tó ń ní sáà bá ń ké yára wà yá múlò náà sàbí bọ́kìlì kọ́ mo jẹ́ ké fúnra yín ni má lérò pé àwọn tí wọ́n ń ṣe ahun bó ń ṣe má lérò pé ló ṣáájú tẹ̀ ẹ má rò pé ọya last aya ni ní péjì yẹn níbo níbo tààrà lọ sí ìfún níbi níbi yẹn tí ní sáà alẹ́dínà yẹ kọlu náà ẹ máa rọ kùránì ní ẹ páyọ ọlọ́run Alẹ́dínà yẹ kọlu náà wáyé ìkanu wà àjáde náà lè káàfìrí náà ni ẹ àbí èmi tó ń bẹ ahán àríwàlá ya. náà ni ẹ bá ń ké ọ̀dà ẹkẹlẹ̀ iná jẹ́ kí bà lọ́nà lọ́kẹlẹ̀ wọ́kítọ̀ three àgbà ti dé sí àwọn ajá náà sì rí mí nì ó ti ṣé ti ẹlẹ́dàá máa ló tán ah, ó correct ó ẹ̀ẹ́dá lòdì ọ̀dà wà yẹn. gbàdá ti já gbàdá ti já jẹ́ ha ali imran ja ah ni sa mo da ko àbí ali imran ni ti ti ni sa le ti kale ka na ali imran sorry mi gbe ni sa na mi gbe ni ti mo da ko bá a tún gbé bá a tún gbé bá a tún gbé.

yíya ahun ìwà nínú ìwà burú tí ó yẹ kó sí lára mùsùlùmí kí mo pè ẹ dá mi lóhùn tẹ́ bá ti dá mi lóhùn èmi náà dákẹ́ nínú ìwà burúkú tí ó jẹ́ kíni tí ó yẹ kó wà lára mùsùlùmí ṣùgbọ́n ṣé ọ̀gọ̀ọ̀rọ̀ nínú mùsùlùmí wá yahun àbí wọn yahun nígbà yẹn mi ń ṣe bá wàwá lọ búlọ́ọ̀gì ẹ̀ báyìí tí yẹn ti ṣe ń tì ṣé ọ̀gọ̀ọ̀rọ̀ nínú mùsùlùmí ṣé wọ́n wá yahun àbí wọn yahun jẹ́ ń bí ọ lè ṣé wọ́n gbé sáwọn ta ló dá lójú náà ipò yẹn sáà ń kọ́ náà láni sáà ń kọ́ náà ní ẹ̀yàn mọ̀ ní sọ́tà àwọn àgbàlagbà síbi ìsà kàùsàlá sí ìsà sọ̀rọ̀ náà ṣe rí àwọn àyà wọn yẹn àtàwọn àyà míì tó ń náà Kùránì tó ṣe wípé ẹ̀tùn rí nǹkan míì ń bẹ̀ tó ń tún burú ju bókùnù lọ ìyẹn là ń pè ní tẹ́ ẹ bá ti rí tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ahun náà ní sọ rọmọ ni ó kọ̀ṣọ́ wà ó dẹ́rọ̀ sí ṣọ́ ahun náà tún ṣùgbọ́n tí ahun kòkòrò bá papọ̀ kí wá ní ń jáhun ibẹ̀ láti bẹ̀rẹ̀ bàbá ti wá sọ̀tún máa àwọn tààmà tí ń jẹ́ bẹ́ẹ̀ a wà líǹkì àwọn àyà ẹ̀mọ́ra wọn a máa rí kéde gbogbo wọn ibìkan náà náà padà sí bá àti ẹ̀ka lójú ẹ̀ tán àwọn bíi mẹ́rin àbí mẹ́lẹ̀ tàkà ìjà líǹkì ẹ̀mọ́ra káwọn tí kà ń sọ tí mi ò wí káwá gbé dodo ẹ̀ papọ̀ mára wọn ká lè ní àgbọ́yé tọ́lọ̀mẹ́já ṣọ́ra fún ee àwọn tààláhùn ọlọ́run mọ́ ṣe mi láhùn ṣe mọ̀ pé wà náà àdúrà tàà náà bí mọ́ ṣe Allahumma inni a'udhu من الكفر والفقر ها ومن البخل هو أنواع ما أذكار يقول الله ما واش يكون بكين يعهم ها، ها، والبخل والجبجات الله ما سمي لهم ما يستجي يجو nǹkan burú làwọn sọ aláwọ̀ máa ń ní àwọn òdìrí kàmínà alhammi ọlọ́run gbogbo ròyìn ròyìn ròyìn ibú ọlọ́run làmí wẹ̀ làmí bí ìbànújẹ́ làmí Bi. ọkàn tí ò ṣe payá sí tiẹ̀ tí ìbànújẹ́ ti rọ síbẹ̀ tó ti di ọlọ́run làmí kò bí ahùn lọ́ọ́ má jẹ ìyá ahùn tó bá jẹ́ ahùn látòní lọ ọ̀dọ̀rọ̀ sáhùn sóò ní sáhùn sóò ní sáhùn dáhùn náà. àbí ìṣà wọn àwọn ẹlẹ́mìí ni ah ọkàlá o níbo ni wọ́n ti ní ọkàlá lọ ya wọn ẹ̀ẹ́tọ́ láwọn náà máa ń pè Yorùbá tuntun ni ní kò sí tẹ́lẹ̀ lọ láì jẹ́ pọ́ fẹ́ ṣọbẹ̀ ẹ̀mí a máa ń kára lọ́pọ̀ ni ẹ̀dá kan kí ní ń dí ahun mani'u ma la yanfa'u mani'u wa la yadurru kí mo pè mani'u ma la yanfa'u wà láyà dúró tàbí kò ní wà má láyà dúró bàdàlù mánàú má láyà màfáàù mánàú wà láyà dúró bàdàlù ti ń jahùn. ètí ń ahun òun ni mánàú má láyà màfáàù wà láyàwó bá àdínlò fún ọyẹjá wí kàkàkẹ́ lómi ọ̀tọ̀ rẹ kàkàkẹ́ lómi ọ̀nà yóò yà bá nǹkan jẹ́ ìwèsì ẹ̀ tí wọ́n ń pè ní àwọn ẹni tó ṣe wípé kó máa láti ná nǹkan tó ṣe wípé kíkọ̀ pé ọ̀nà yẹn kò ṣàǹfààní ẹwà àwọn ẹlòmíì kéèyàn máa ní account bank five hundred ẹ̀dá kò dé sílẹ̀ tí ò sówó mbẹ̀ kò sí ẹyọ kan bẹ̀ tó wá sí owó tí ń bẹ̀ ń bẹ̀ wá jẹ́ one million àbí two million ẹ̀dá kò kí ni èsì kò tó wá ní ná owó tó ṣe pé tẹ́lómìí bá na kò ní mà kó òun náwó síbẹ̀síbẹ̀ kò ní na so ẹjọ́ yẹ pé ẹ mọ̀ wò ẹlòmíì omi lọ́lọ́run ní onílé bóyá ọjọ́ kàkà bóyá ọjọ́ ẹbọ wò bóyá ọjọ́ ìta pọ̀tà yóò tún lẹ́gbẹ̀rún kan mímẹ́ tó sì yẹ kí ẹ bá pọn mímẹ́ àti ẹ̀pọn mímẹ́ kò di lọ́wọ́ odò lọ́dọ̀ ilẹ̀ ẹlòmíì kọjá yóò sì láwọn ìgbọ̀dọ̀ tún débẹ̀ pọn mi àwọn nǹkan tó ṣe wípé mọ́nìyàwó rẹ̀ kò ní àǹfààní kankan bọ́ ọ bá sì tán náà kò lè kó nira bá ọ níjọ́ tí ń tọ́ bá náà bá kó nira bá ọ ẹ̀sìn náà ni ọmọ náà ó káyà kátà àti kàtàkà náà wà látàjá alẹ́ àdáka mákòlò látàn ìlà ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إسراء لي بعضي ولا تجعل يدك مغلولة إلى عنقك ọ̀rọ̀ àwọn ọmọ pọ̀ ní kùránì kan ولا تبسطها كل البسط فتقعد mahasúrọ̀ bàbá ò tí ìwà ni àgbà ti dé ẹgbọ́n tí ń dẹwọ́ ọ̀rọ̀ yẹn gbogbo ń jọ ń pé ń tẹ́ wò ní lọ ọjà ọwọ́ anáwó kò chẹ́ńjì chẹ́ńjì rẹ naira. kí lè yàn fi twenty naira rà mụ tí yẹn bá ti délé ẹ dáhùn kí fi twenty naira rà mọ́ kọ́rẹ́pà tọ́rẹ́pà lè ṣe fifty naira ló ti naira wà kò sí ọwà ta ló lọ́wọ́ lọ rí twenty naira méjì wájú kò sí wàhálà kankan ó tún lè ná sí mẹ́ta fifty naira ló bá ibẹ̀ wá ní aláìní ní ti ń tẹ́wọ́ sí sálàyé mi ti yóò tún dúró lókun wọn ní fún ìrọ̀gbọ̀n ẹjọ́ mi ẹlòmíì wá ju twenty twenty naira á lé twenty twenty èsì ń julẹ̀ ó sì pọ̀ yóò ní gbọ̀ba ya yóò tó náà kìí sì ṣe pé olùwọ̀ lọ kìí sì ṣe gbogbo kàtà sí máa náà máa láàyè àǹfààní ọ̀rọ̀ àjàmọ́ ó lè má jowó nìkan o ẹgbẹ́ mo ti ṣàkójúwe omi fún wa mo rò pa àjọ mi yé wà láyà tó lọ bá dùn nítorí pé tó bá mà nára rẹ̀ fáwọn èèyàn èèyàn ẹgbẹ́ rẹ̀ mẹ́lẹ́wò tó ṣe yẹn ò láǹfààní kàkà tí ó mú wá fún ọ sí ọ̀gá àwọn ẹlòmíì wọ́n kọ́lé tàbí wọ́n ní ilẹ̀ mángòrò ń bẹ lórí ẹ̀ àbí ọ̀sán ń bẹ lórí wọ́n tún lẹ́nìkan kò gbọ́dọ̀ ká mọ́kùnrin yóò dẹ̀mọ́ rẹ̀ dálẹ̀ tó bá tún ra ilẹ̀ wẹ́ẹ̀ tó gbọ́dọ̀ sáà kò sí ní ìdí ẹ̀ kò sí ní ìdí ẹ̀ ara ahùn torí ẹgbẹ́ bá mi bá ká gbogbo rẹ̀ kò nílá ẹwọ́n lè gé wá mẹ́ mọ́kùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rẹ̀ tí wọ́n pèsè táǹkì torí ìdí àwọn mọ́kùnrin wọn yẹn àtàrí láyé ẹ̀rì kí gbàkan bẹ̀ mọ́ kọ́ àwọn ọmọ kí wọ́n lọ́bẹ̀ tán bá ti pọ́n tán ká rẹ̀ àwọn èèyàn máa wá ká ní kálukú sì mọ̀ tẹ́ ẹ bá ká ẹrú rẹ̀ lórí ilẹ̀ lómi ó lè fọlọ́pàá mi kò ní ìdí mọ́ngòrò yóò náà wọ́n rí ilé wò ẹ̀ka mọ́ngòrò ẹ̀láwọn èèyàn ń dẹ̀gbẹ́ wọ́n wá dẹ̀sà òkété lórí ilẹ̀ lómi ó ní kí náà wá dórí ilé wò ẹ dáàbò kí ló kàn àtòkété papọ̀ mọ́nà máa láyà fa mọ́nà nítorí ọkọ̀ fáwọn èèyàn pé wọ́n gbọ́dọ̀ débẹ̀ wọ́n gbọ́dọ̀ fọwọ́ kan wọ́n gbọ́dọ̀ jẹ kò sí ó láǹfààní ẹni ẹkọ jọrọ níbi oúnjẹ mi o ẹni ẹkọ jọrọ níbi oúnjẹ mi o ti jẹ o ti rànjú bọ̀nà ẹ̀ṣẹ́ wà ní jẹ́ ìkú náà mo ti yó nígbà tábà lọ kásámútán tó ti ní space ó tó kásámútán ikùn òjò rásámú kí àwọn àyà á dùn nìkan ọkọ̀ ọkàn mi ò tí fẹ́ fún yẹn tó bá àárọ̀ ọjọ́ kejì wá kọ́ hmm, ah, ní sì dáná ahùn tí a ti ń já ní ìsìn kí ni mánìhù wàlá yàgòrò bàdìlù níjẹ́ kí tó bá nà kò ní ó lára kó o tún níyẹn náà o tún ní nà lójú àwọn táwọn bẹ́ẹ̀ bí kò sẹ́ni tí ò lè fún yàn fifty naira tẹ lórí àwọn kékeré bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ èkejì rẹ̀ wàá jẹun kún ọ nílé ọjẹun kún ọ nílé oúnjẹ wọn pẹ̀ ní wọ́n wá fún fifty naira pé tó bá dé sùkú kọfíra bisikíìtì ọba tó sọ wọn ìwọ gbé ọjà wọn lé ó tún gbé oúnjẹ wá wọ́n tún fún two hundred naira kọfíra nǹkan jẹ ó wá ní dàpọ̀ owó mi sọ̀rọ̀ yá mi fifty naira dọ́là láyé ìyẹn rà kí ni kaba ẹ̀dẹ́ máa ń jẹun ó ní kí ni kaba ẹ̀dẹ́ máa ń jẹun tí máa ń pa mí lẹ́rìí báyìí kìíní ròdòròdò báyìí cheeseball tó kọ̀ ilé ọ̀rà gé rodo bá bẹ́ẹ̀ pàdé ọmọ bí ń ṣe àgbẹ̀ náà bọ́gà tó kọ́ ṣe pancake ṣe pancake ní rodo báyìí wọ́n bá wọn kó sínú ké báyìí wọ́n mọ̀ mú bóyá bábá fi ẹ̀rà bí kílẹ̀ bí ṣe ṣe dọ́nkù àbí sọ́nkù làgbé. yàrá kẹ́tù ṣe dọ́nkù àwọn òun mẹ́rin lè dọ́nkù àárọ̀. Ah, ó dàbí róbó báyìí bọ̀ kí n ṣe róbó wọn ta fún ẹwẹ̀ ilẹ̀ mú kọ́tẹ́ ń pè nǹkan yíwá yìí ọlọ́run rẹ̀ pa wọ́n ra wọ́n ra débi pa kú ah, wọ́n fi pamọ́ dọ́là ẹ wá yà dọ́là ó ẹni tó mọ̀rẹ́ bá lọ́mọ níjọ́ mi fún lówó tó bá fún wá ní bomi lówó yẹ tó bá ṣe báyìí tó ní àà ah, hmm, hmm, ó súnmọ́ kí ọmọ ilé ọmọ ìyá sára èmi tí ẹ máa fi dá wọn wò èèyàn máa fi ń kọ́ àwọn ọmọ kéékèèké ìwọ náà ló fún nìkan ó tún ní kó fún wọn náà bẹ́ẹ̀ tó bá gba pọ́gílá lọ́wọ́ rẹ̀ tó ọ̀la tó bú ẹkùn tí wọ́n ń sunkún torí pọ́ ọlá kún gílá ọmọ ìyọ̀ yàwó

الناس بالبخل الذين يبخلون ويأمرون الناس بالبخل آية ọ̀nà méjì làwọn afọ́n tafsir gbàdù àwọn kan wọ́n líǹkì ẹ̀ máyàtà tuntun lánàá wọ́n láwọn mukhtar fakhur àwọn náà ni alladina yabkhal àwọn oníyànga onífààrí tó ṣe pé àwọn ni wọ́n máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yàn gan paris ma láwọn lọ tọ́ba ẹ wò wọ́n lẹ́nìkan ó wọ àdúgbò kan ṣoṣo ọba gbé transformer fún wọn káàmì tánà ọba ní àsìkò òṣèlú wọn bá dìbò fún ọlọ́gbé nǹkan rẹ̀ padà <laughs> àṣetorí ìbò ní àwọn àwọn oníyàn gbàgbọ́. kò yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníyàn ń ga onímọ̀tọ́mọ̀tọ́ àwọn ń fa àárí ara wọn mẹ́lòmí àwọn ni wọ́n máa ń jẹ́ kí ni wọ́n máa jẹ́ wọ́n ní dínú tọ́lá mi sọ yín àwọn yẹn náà ní alẹ́ dínà ìyàbọ̀ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì òun ti parí ọ̀rọ̀ tí ọlọ́wọ́ abẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi rí pé alẹ́dínà ẹ̀yọ̀bẹ́kọ̀ lò àwọn tí wọ́n ń ṣe ahun ṣe wá rí ahun ó ṣòro ń ṣe ó ṣòro gan tíyàn ọ̀bá ní àwọn kan lára ìṣe ahun ó ṣòro ń ṣe tíyàn ọ̀bá ní àwọn tí máa ń bẹ láàrin èèyàn tí yàn án fi yahun òun lọ dájú ẹni ọba yahun máa ń dájú máa ń dájú bẹ́ẹ̀ kú lọ́wọ́ àgbà ní wọ́n ṣe yóò lè mọ́ ránṣẹ́ bí ara bá ní àwọn ènìyàn kọ́ọ̀nsá ti gbádùn Lo siento mi ka àyà àti nìsá yẹn ìwà ẹlẹ́kejì nínú kàtí máa mú kéèyàn máa bẹ́ẹ̀ tí wà yá àwọn rúnà náà sàbẹ̀lẹ̀ bọ́ fọlẹ̀ ẹ̀rì pọ́ tó ti wá náà ara náà lò tó bá ní ahun ìmọ̀ràn ahun ní wọ́n fún ni ìtumọ̀ wà yá àwọn rúnà náà bọ́ wọ́n máa àwọn èèyàn ní ìyàjú máa ẹ máa jọ̀rọ̀ yorùbá ọ̀rọ̀ ahun ni o ẹni ọba akọsọ ní ẹ parí ní kọ́kọ́ fi bu ni kí ayọ̀ inú abájọ àtọwọ́ ẹ̀ tán ọmọ bíbú ẹ ẹni ọba kọ́kọ́ sọ ní di tálíkà ní kọ́kọ́ fi bú ni gẹ́ tó bá náwó náwó fáwọn èèyàn sí tí bá tà dìde fún wọn àwọn náà ọmọ pé ó náà pa ni àwọn náà ló sì náà kí ni à ń kọ ah, wọ́n á ní ẹlẹ́bìrì wípé kò sí àdánwò tó lè bá ẹ tó lọ́dọ̀ àwọn kan wípé gádà ò kára láti ẹgbẹ́ nìkan wọ́n á ní sọ ìyàwó tí wọ́n bá tún wá fẹ́ yá ọ lọ́wọ́ wọ́n á tún láwọn ilé wọ́n dájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ní ayáyàn yẹn ahun ló súnmọ́ ẹ dákun ẹni bùkátà tó wá wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ wa sáàtún ní ọwá yáwó èlé sáàkà tó ń ṣe nù àbá lọ ẹlẹ́ẹ̀kejì nínú wa òun wá ní kíni ẹ̀dìrí ìgbàwà ọlá ọlọ́run tó fún wọn ló fi ń wọ́n ní pé àwọn yọmọ bí yẹn tó bó ti ẹ̀ jẹ́ wípé láwọn àwùjọ tí wà yí àwọn èèyàn bàjẹ́ o tó ọba ìnáwó ànúṣẹ́ lómi ọ̀daràn ṣe ẹ̀rí ká ní wípé nígbà míì tó bá tún ní ìjánu rẹ̀ yóò mọ̀ wá bá ọ ní kìbádà o bí i wípé oní ọ̀hà lọ́mọ sọ fún àwọn èèyàn ah, ẹ̀ lọ́dọ̀ lámẹ́ta tó dájọ́ tí mo lọ́dọ̀ rẹ̀ ah fifty thousand ló fún mi lẹ́ẹ̀kan náà gbogbo ẹgbẹ́ wọn náà lọ mọ́lẹ́bí wọn ní kọ́ wá sọ́dọ̀ rẹ̀ ara àdánwò ìwà tó ọba ìtún lè ṣe fún yòó náà ọ̀daràn láwọn èèyàn ọba sọ pé ọ̀rọ̀ àwọn lọ́wọ́ di entitlement wọn ara àdánwò mi táwọn èèyàn náà fi ń fọwọ́ sí àwọn èèyàn sí à ní ìrọ̀pá gbọ́ mi ṣùgbọ́n nínú wa ó ní pé kì í fẹ́ já mọ́ bóun ti tó látàrí bẹ́ẹ̀ yọ́ ma ń ṣe bí ẹni tí gbogbo ya alẹ́ ayé yìí ń jẹ àánú ọlọ́run bá sì ń bẹ̀ fún ṣùgbọ́n à ẹ máa lẹ́ra wọn tó nìṣẹ́ wọn mọ̀rọ̀ pẹ̀lú ààrẹ ló lọ́wọ́ nígbà rẹ̀ kò máa jókòó káàtà bá tí òrò kí oúnjẹ ń tọ́ra mọ́tò lọ́wọ́ lọ́wọ́ mọ́tò iṣẹ́ ẹlòmíì ìrìn àjò ẹlòmíì lọ́gbà ara mọ́tò iṣẹ́ ìgbésí rẹ̀ díẹ̀díẹ̀ kì í sọ́tọ̀ ẹlòmíì wá ní ìdí mọ́tò jù bẹ́ẹ̀ lọ kò níra o àti ra ọ̀kadà wọ́n ní ẹlòmíì la kí wọ́n bá àwọn kó lówó lọ ìyàwó ẹlòmíì ẹbí ẹlòmíì wọn mọ̀ kó ní kankan láti jọ àwọn ti bẹ̀rẹ̀ sáwọ́ àná owó sì ń bẹ̀rù kí bí òṣòwò sáwọ́ àná ìṣọ́wá bá lọ rẹ̀rẹ̀rẹ̀ máa tó gbá pàmọ́ sí àwọ̀ aláìsí kìí ṣe pé òṣòwò ẹ̀wọ̀rọ̀ àwọn obìnrin lè bẹ́ẹ̀ báyìí aláàrùn fún alẹ́ẹ̀kan ní sí wọ́n láwọn ọ̀jẹ́ sáwá náà jẹ́ ti ẹ̀jẹ̀ kan náà ẹlòmí ọwà lọ rẹran lọ́jà yóò wà gbẹ̀dẹ́lé

Ah, ẹ̀rẹ̀ ti jiná àbí ọ̀tí jiná ó di pàtì àkótí ah, jiná ẹja bọ̀ díẹ̀ sí ó tó di pàmò inú ẹ̀rẹ̀ méjìlá okùn mọ́kànlá ó tó láwọn nìkan tó bí ọ̀bà tó bí ìjáǹjá ó fi síbi pín yẹn ó di sọ́ọ́dún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà tí ó fi bọ́ ọ̀rọ̀ kó tó dáta sí ó ti jẹ́ kìdí Ah, ẹmọ́jà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn gáàmà wọ́n wá ní ààrẹ ah, ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ti tẹ́ran wò wọ́n tẹ́ran wò ẹ̀dá fún ṣé tíyàn bá ń bọ ẹran ó sì di kíyàn jẹ́ kó tó mọ̀ pé ó jìnnà àbí ó jìnnà láti ọjọ́ tí ń bọ ẹran ẹ̀ wá mọ tí ó fi máa yẹ mílíìtì tí ìwé jiná àwọn náà tó ń kọkùnrin náà láhùn àwọn tí wọ́n ń ṣe ahun nínú wa ahun ni wọ́n dájú nínú wa ahun òun ni ká máa fi ọwọ́ borí ọlọ́wọ́ bá mẹ́lẹ̀ wàá tó mú náà máa. tó mú náà máa. dàgbà nítorí wọn bá fún wọn nínú ọlá rẹ̀ wọ́n tún máa fi pamọ́ nítorí wọn sì fẹ́ ní kí tó ń bá ti ṣe ìdẹ̀ra fún wa kó máa rí orí pa àdẹ̀ra yẹn lára wa nítorí wọn fẹ́ bọ́ọ̀ bá ti ẹ̀wọ̀ ṣọ̀kan lọ títí jẹun káwọn èèyàn rí pé kìí ṣe kọ́ wa ń lọ wá dàbí ẹni pátẹ́kùn fẹ́ gbé ọ̀sùn káwọn èèyàn rí wọn náà dé fìlà tó dáa gẹ́ fìlà wàṣọ tó dáa ṣiṣẹ́ sí gbàgbára rẹ bá ti mọ ní ìní ó ṣe bó ṣe tó náà ṣe. nítorí ọba ní ìdìmọ̀ fẹ́ni tí ó ṣe àǹfààní mẹ́. àwọn ọmọ ọyẹ wa bá ń ka ti Al Imran. wàhálà. bá ń ṣe ahun lójú ara rẹ̀ òun smart nínú rẹ̀ ah méjì mo ní sẹ́fìs ọlọ́mọ gbé àdánwò ọlọ́mọ gbé bá wọn wà lọ́ọ̀ ìtí ẹ̀ bá rí owó jọ jù bẹ́ẹ̀ lọ ó lè fi wá ìsìn ọlọ́run máa jẹ́ akọ́sọ́wọ́ àwọn abáni wá ọ̀nà táàrí dá ọ̀nà owó ẹ̀mí ọ̀fẹ́ bọ̀ àdáwò ń bẹ lára èèyàn àdáwò a máa bára lára ìyàwó a máa bẹ lára ọmọ ọlọ́run làwọn àmì ṣàánú gbogbo tó kọjọ ọ̀nà ọlọ́run ní àwọn tí wọ́n ń ṣe àwọn yẹn ẹ mọ́ lè rò àbáwọn tí wọ́n sàkẹ́ mọ́ lè rò wípé àwọn táwọn ń ṣe ló bẹ́tà fáwọn kẹ́ rò bẹ́ẹ̀ o kẹ́ mọ́ rò pé àwọn táwọn ń ṣe òun ní ń jà wọn rọ̀rọ̀ kò jọ kẹ́ o ọlọ́run ni àwọn tí wọ́n ń ṣe yẹn àwọn tí wọ́n ń ṣe yẹn ó burú fún wọn wípé torí pé sáyọ̀tọ̀ wà kóòlà máa bá ṣe lóbi ẹ̀wọ̀n àtúnbọ̀ àyà kan bẹ ní táwọ́bà náà àkà ọ̀nà àyà òní wàlàdínà yà kí ní zúnà zahaba. والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم أوي يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا fad'uhu ma kuntum takrizun sóbí ajé kọ́kọ́ yanjú eléyìí náà ọlọ́run sọ́yìn tó wà kóna máa bá fèlú bìí yàwó pẹ̀lú ètí wọ́n fi ń ṣe àwọn ìgbà wọn wà láyé yẹn á lọ mọ́ wọn lọ́rùn tó bá dojú àfẹ́ àwọn yóò di ejò ejò bí ejò láńlá tí á lọ mọ́ wọn lọ́rùn tí ó mọ̀ sánwọ̀n jẹ́ ọlọ́run ní wálì láàyè mìíràn sàmáwá ti wà láàrùn ogún gbogbo lẹ̀ àti sán gbogbo sánmà ọlọ́run ló ní gbogbo ẹ̀ èyí tí ń bẹ lọ́wọ́ rẹ tó ń wa ọwọ́ ọmọ ìwọ́kọ́ ló ní ọlọ́run ló ní bọ́ ọ bá ná síta ọlọ́run oṣù oríire bọ́ ọ bá ná oṣù fò lábẹ́ nínú yíya ahun ọ̀gá rẹ̀ ọ̀gá yíya ahun o ní kí ọlọ́run ọbọ̀ kéèyàn zaka wọ owó èèyàn kéèyàn máa yọ kí ni mo pè àwọn ní kí ni ọ̀gá yíya ahun nìyẹn ìyẹn làdánwò tó bá wà láwọn àwùjọ wáyé àwọn ni wọ́n zaka àwọn èèyàn wà á kọ́ ilé lọ rẹ́rẹ́rẹ́ ẹ̀rù ọlọ́run sì máa bà àyàn ilẹ̀ tí ẹlòmíì fi kọ́lé bí four plots bí éka kan lẹ́lòmíì fi kọ́lé ẹ̀dàkùn mélòó ni ó sùn kí ẹ ṣe kọ́kọ́ pé yóò fẹ́ fà kárẹ́ǹtì o fáwọn mùsùlùmí jẹ́ máa ṣàǹfààní mẹ́tọ́ ò tẹ́ máa gbó lórí kí ṣe yìí o yóò kàn sá kọ́ lọ náà kò sì fẹ́ ju ìyàwó kan lọ àbí ìyàwó kan àtààbọ̀ ìyàwó kan àtààbọ̀ bí ìbá sí ìyàwó kan àtààbọ̀ èèyàn ní ìyàwó kan ìyẹn bẹ̀rẹ̀ lamẹ́ríkà ó ní ìyàwó kan lé sí ìyàwó kan àtààbọ̀ kọ́ kò sí ní lamẹ́ríkà láàrin ọdún kan ṣùgbọ́n ìyẹn sá lọ ní ó tàwọn ọmọ wọn lọ sùkú ǹjẹ́ ọlọ́ọ̀bá ní ọdún amẹ́ríkà ni ṣùgbọ́n kan bẹ̀ ń lé sí ìyàwó kan àtààbọ̀ kọ́ bẹ́ẹ̀ láìkẹ́ jábẹ́ lóhùn ìyàwó méjì náà nínú sẹ̀rí àwọn ṣùgbọ́n nípa jíjẹ àbúṣẹ́ná ní dá fún àbí ìyàwó ní ṣe é fún àbí kí náà ń gbára wọn ìyàwó kan àtàwọn nù ilé ó wà lọ rẹ̀rẹ̀ rẹ̀ ẹ wà mọ̀ wípé kí náà bẹ́ẹ̀ fi léyìí ṣe òun nìkan náà ni. àti onígéètì asọ́géètì sí ó tún ti máa kọ́lé tẹ̀ síwájú kò lè débi ọ̀dọ́ wọn ẹlòmíì kọ́lé ó tún kọ́lé ajá ọkọ̀lé fájá ọláwọn àbúrò ọláwọn ẹ̀gbọ́n tí a ní ìdílé òkú lè ràn án lọ́wọ́ kọ́lé ó sì kọ́lé fájá àjọ wà sórí orí àjọ fẹ́ torí èèyàn méjì lòun ọ̀gá lòun sáà tóbi sí lọ́rùn tí wọ́n máa ẹran ajá ń jẹran àwọn ẹbí ọ̀rẹ́ ẹran jẹ àwọn òbí tí wọ́n bí ọ̀rẹ́ ẹran jẹ àwọn òbí ẹ̀wọ̀n ọ̀rẹ́ ẹran jẹ ajá sì ń jẹ ẹran lójoojúmọ́ ní fọ́ ọgbọ́n ọ̀gá yíya ahun òun ni yíya ahun kéèyàn má máa yọ zàká ìtumọ̀ jẹ ní yíya ahun sọ́lọ̀ ta ló pàṣẹ ọba ńlọ òní ẹni ọba ti lè yá mú débi pé zaka owó rẹ̀ kì í yọ àwọn ọ̀gá nù number one eléyìí tó pọ̀wọ́lé yẹn òun ni yíya ahun pẹ̀lú anafakọ́ọ̀tì táwọn yẹn ṣe ọ̀ràn yàn bíi ti zaka. before yẹn ó kó ahùn kan tó burú bí èèyàn náà mo ti sọ mo ti fẹ́ skip ẹ̀ òun ni ahùn fìlì wájibì tó yàtọ̀ sí zaka kéèyàn ya ahùn níbi ojúṣe èèyàn tó ṣe ọ̀ràn yẹn ìyẹn wá pé wọ́n pín sóríṣiríṣi bí kéèyàn ya ahùn sáwọn òbí ẹ̀ tí wọ́n ti wà nípò pé ìwọ́n ti dòbí fún wọn láàyè ah, bàbá ti yẹ ẹ̀rọ yàrá wọ́n ti dàgbà wọn lè ṣe nǹkan kan wọ́n wọ́n sì bùkátà sí ọ bẹ́ẹ̀ náà ni yíya ahun sáwọn ìyàwó yíya ahun sáwọn ọmọ ọ̀nà àyàn ní nínáwó lè gbà àwọn ẹyẹ lórí o ìrọ̀wọ́ agbámi ẹ àwọn ọmọ rẹ̀ nọ́mbà wán ni wọ́n kódà pé bí bá ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tí bùkátà ti bẹ lọ́wọ́ rẹ̀ ojú tó fi gbọ́tọ̀ ọmọ rẹ̀ lọ ọmọ rẹ̀ o torí nǹkan náà ni ó dà priority ní Islam nítọ́bá ẹ̀ wá mú èèyàn lówó lọ́wọ́ tí èèyàn lọ ra sọ ọdún tó gbé mú télọ̀ tí wọ́n wá láwọn ó ṣẹ̀ǹdì àwọn design tí ó ṣe sí àwọn design náà ti kéré jù wọ́n ní àwọn ìta àwọn sẹ́ǹdì twenty five wọ́n ní ah, ẹ̀ mọ́ iye tí mo ra sọ ní wọ́n bá sẹ́ǹdì àwọn fifty seventy wọ́n ní yẹn fìyà ọwọ́ àmọ́ nígbà wọn wá délé kí làwọn wí àwọn ọmọ mi sínú wọn ní sí òṣogì ògì ògì wà mọ́sálásí náà òun sì ti ra aṣọ ó tó ti ń fi seventy thousand ṣiṣẹ́ sí i ó ní káwọn ọmọ wọn lọ mọ̀gí mọ́ṣáláṣí mẹ́bà mọ̀gí ni mọ́ṣáláṣí tó ń kọ́ kí ni wọ́n fi sọ́pọ̀tì ẹ̀ ń lé oríṣi òṣógì nílé náà ni ká mọ̀gí lórí ògì kọ́ lè ra wọn lọ́wọ́ tó ìtún lo àwọn ọmọ agbọ́n tọ́lé àwọn ọmọ mọ̀gí lórí ògì ẹjá payọ̀ ọlọ́run ẹjá payọ̀ ọlọ́run ẹja payọ̀ lọ ẹlòmíì dájú ó lè ní kéèyàn fi kárí sí i ànàfàkọ́tù lè wájíbà àwọn ìnáwó tó ṣe ọ̀ràn èèyàn lórí èèyàn bọ́yá lórí ọmọ bọ́yá lórí ìyàwó ìyàwó ẹlòmíì ti fẹ́ ẹ̀kú pẹ̀lú àìsàn tí òjò gbádùn kò sí tàà ti tọ́jú ẹ̀ torí owó tí ó náà wá sí tẹ́sí táwọn ṣe ń jó ni ọmọ yẹn tó bọ́ lápò yín kó o sì gbọ́dọ̀ ṣe wọn. bí ẹjọ́ lọ lájẹ̀kì lájẹ̀kì ti yá lọ ṣé tẹ́sí tá a ṣe ń sọ ti wá sọ kínní àbí ká ṣe míì kì í ṣe owó táwọn ní oṣù o ṣùgbọ́n tó bá ṣe ìyàwó rẹ̀ yọ pẹ́ lórí bẹ́ẹ̀dì tóbìnrin ó lóyún nù tí ó máa gbé tẹ́lẹ̀ mi alẹ́ rẹ̀ kí wọ́n ti pọ̀ jù ah, wọ́n lẹ́kọ̀ọ́ lóyún ni ah, wọ́n náà ti ẹ̀gbẹ́ lọ kó fún ọ tó wáyé pọ̀ rọrùn kọkùnrin lóyún wọ́n ti ẹ̀ lóyún o kọ jẹ́bù lọ́jẹ̀ ariwo yóò tún máa pa mọ́ lọ́wọ́ alẹ́ lómi ń lo lóyún ìjọ lómi ń dájú ahun mi nìyẹn ahun mi tọ́wọ́ tẹ̀lé ní àwọn ìnáwó tí ì sọ̀rọ̀ yẹn tó ń pè ní sọ̀dà kọ́ọ̀tù ìtọ́ àmùpà àwọn yẹn sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó bá ṣẹ́kù lẹ̀ fún yẹn kí yẹn ó gbìyànjú yẹn. yẹn ló pa mi yẹn alladhina yabkhalun wa ya'muruna an-nasa bil ọyá máa ká ayé àti Muhammad báyẹn. أنتم هؤلاء تدعون àwọn ìnáwó nìyẹn tó yàtọ̀ sí ti zaka tó yàtọ̀ sí ti zaka ṣùgbọ́n zaka náà lè wọnú ẹ̀ ọ̀yà. aláàdé àwọn àkànnù ni wọ́n ń ṣe àwọ̀ فمن يبخل فمن يبخل فإنما يبخل عن نفسه ọlọ́run ní ẹni ọba ṣe amúfẹ́mi ẹ̀mí ara rẹ̀ lọ sáwọn fún anábà Muhammad sọ ó ní kò sí ọjọ́ kan àbí kí mọ̀lẹ́ka méjì ó sọ̀kalẹ̀ ìkànnì wọ́n mọ̀ sọ́kà bọ̀ ọ̀hún àhàtì mú fi kọ́n kọ́là ní ọlọ́run èyí tó bá náwó tí ń ṣàánú àwọn èèyàn tí náwó sójú ọ̀nà àti gbẹ́sìn rẹ̀ gà ọlọ́run bá rọ́pò ẹ̀ fún wàá di mú sìkà tàlà ẹni tó bá lọ́wọ́ ní iná ìparun nípa ọjọ́ ọmọdé tiẹ̀ ojú tó lò ń kójọ mẹ́jọ orí bí ṣe dọ̀rọ̀ ibi ṣe àwọn ọ̀dá ọlọ́mọṣẹ́wà là ìdá ẹjọ́ sáré tó ayà tákì tó kàwọn ọlọ́njẹ́ ọwá ìdá kúntàjà máa لمالك ممسكا بعوي إذا كنت جمعا عن لمالك ممسكا إذا كنت جمعا عن لمالك ممسكا فأنت عليه خازن وأمين ọ̀gẹ̀ṣẹ̀ ah, kan ẹ̀ṣẹ̀ kan òun kò kọ̀ wá ẹjẹ́ tó Kùránì délẹ̀ fàtàkólà ọ̀hún iná orin ẹ́ kan yóò kọ̀ àtàkùlàhùn afọwáwà áńjà dàfí tó bá wá kí n tó parí ìmọ̀ká ọlọ́run bàbá tó láàrẹ́ ká ní àwọn tí wọ́n ń ya ahun tí wọ́n ṣe ahun táìmù yẹn wàyákítún à wàyámúrú náà náà sàbìlì bọ́ọ̀fọ̀ tí wọ́n tó ń pa àwọn ènìyàn míì láṣẹ kan yà wọ́n ṣẹ́wárí yà wọ́n ìwà burúkú ni yíya oníná àpà náà ìwà tuntun bá lùmọ̀ ní ṣáàjọ́mi yẹ ìwà burúkú ni yíya ìwà tó bá lùmọ̀ onílélawọ́ àlàbọ̀ sódì kí ẹ̀mọ̀ nánà àpà lọ́nà fi ní wà látọ́jọ́ aléyà dáka màgùnló látàrí nílà ọ̀nà kẹ́kẹ́ bá ń sọ bẹ́ẹ̀ wà látọ́jọ́ aléyà dáka fi ọwọ́ rẹ méjèèjì mọ́rùn kó lóòní náà kó lóòní láwọ́ mú sí wọ̀lá ha má tún yà á lẹ̀ ń yàkúyà tó o bá yà á lẹ̀ ń yàkúyà fàtàkọ́ ẹ̀kúyà máa ń ó gbàdá jẹ́ ní èébú tó mọ̀ ga ẹ̀rí àwọn oníkẹ́ni ti dé wọn ò ní já bàtà òṣèlú lọ́mọ báyìí ní ẹ̀yìn làwọn ọmọ ọmọ ọmọ àwọn tí wọ́n sáré tètè tẹ́wọ̀ àwọn àti lórí ibi tí wọ́n gbé sí òní sí àwọn tí wọ́n tètè dé gan àwọn tí wọ́n dé lẹ́yìn ní ọmọ ní ọkọ̀ọ̀kọ̀ ọmọ dọ́dọ̀ ẹ̀yà wọn bẹ́ẹ̀ ti ṣe náà ibo mọ̀ ń lọ ẹ̀hẹ́n wàyá àmọ̀dún náà ń ná sàbìlì bọ́ọ̀fọ̀ ìtàn tó ń pa àwọn èèyàn láṣẹ kí wọ́n máa ṣe ahùn ṣe rí àyà kan bẹ nínú alkùránì wà á ń fi kò fi sabilillahi wà látó lẹ́kọ́ bí àìdí kún ilà tàbátọ́kà wà á sì inú iná ọ̀rọ̀ rẹ̀ aláwọ̀ bàbá tó láàrẹ́ ga ọ ni ẹ máa náwó sójú ọ̀nà ọlọ́run wà látò lè kó bí àìdí kún ilà tàhálùkà ẹ má fọwọ́ ara yín fàpanu ṣé ẹ mọ̀ kí ẹ má fọwọ́ ara yín eh, fàpanu tọ́lọ̀ bá ń sọ ń bẹ̀ ní pé ẹ ní ẹ náwó sójú ọ̀nà ọlọ́run torí pàánù ni ó fẹ́yìn mùsùlùmí bó ṣe rí nìyẹn ìtumọ̀ rẹ̀ gangan àlàyé rẹ̀ ń bọ̀ ń jọ́ mi tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run níwà máa ń yàtà wá là ẹni ọba lòun ní gbọ́ tó bá gún rí sí tọ́lọ̀ tó ní àwọn yẹn lòun máa ń ṣe tọ́lọ́wọ̀n ní tẹ́tí gbọ́ wà sí tọ́lọ́wọ̀n ní lo ọ̀rọ̀ ọlọ́run fàyínà dájúdájú ó kéré lẹ́nìkan kò sí àsìkò kan tí àsìkò political dispensation kan dé tẹ́ ẹ̀ ní lẹ́nìkan tó dé kò tí ó lọ máa kọ́ ilé ibú tí ó máa lọ àwọn mọ́tò àdánwò bí mọ́ṣáláṣí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ àwọn bíráùsà láti lọ bíráùsì ẹ̀ jáde àkọ́tù rẹ̀ yìí náà wá ní nǹkan rárá ibi ìbẹ̀rẹ̀ rẹ̀ ní. إذا كنت جمعا لمالك ممسكا فأنت عليه خزن وأمين أن تؤديه آها بأن تؤديه مذموما تؤديه مذموما في ذلك شو ذلك تؤديه مذموما إلى غير حامد fàyàkúláhù afúháwà àǹtàdàfínú ẹ̀yà sọ bẹ́ẹ̀ wọ́n ti bá yín kọ́ wọ́n ti bá kọ́ إذا كنت لما إيمانك مسكا

ọlọ́run ọba ní pé ẹni ọba gúnrí tí ọba gbọ́ ọlọ́run ọba rọrùn kò ní ìdí nǹkan tí ń bẹ lọ́wọ́ ẹnìkankan ọba ẹgẹ tí ń bẹ lọ́wọ́ ní ọ̀pọ̀ sí ló fi lé ẹ̀nà fò wọ́n sàwọn sọ lọ́wọ́ ọlọ́run ọjà wa náà tó sàkáyọ̀ ṣùgbọ́n wọ́n ní ìyá ọ̀yọ̀ sàká ń bẹ̀ around nineteen million good bẹ́ẹ̀ ní àwọn ọ̀gá ìlú 19 million ṣùgbọ́n àwọn oníyà lọ́wọ́ yá ara wọn ní 19 million ló dé o 19 million bó ìgbàdé ìsàbà ẹ̀ṣà àwọn german wà ní nǹkan A àwọn businessman no, àwọn ọmọ ọgbẹ́ 19 bá wo àá nǹkan bẹ́ẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn àmọ́bólúwa dúró ọlọ́jà àánú tó bẹ̀ ká jù bẹ́ẹ̀ ẹ̀yin tí a sì ti ní nǹkan lẹ̀ ọlọ́jọ́ ọmọ pọ̀ sí yọ sànù gbogbo àwọn àyọkù náà kílẹ̀ pé àmín àmín àmín ọlọ́run tó wà lé ọlọ́run jọ bàjẹ́ ọlọ́run kẹ́ gbogbo wa gbéjà wa náà tó sàkáyọ̀ wọ́n lọ fa fọ́tì lè yọ táwa tẹ̀ lára ń gbowó yẹn kọ̀ sí twenty million kí ni wọ́n fa fọ́tì yẹn ṣé five hundred kọ́ ló máa jẹ́ yẹn five hundred ni ẹ̀rí islam dàpọ̀ lẹ́ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀kan lọ́dún ẹ wo táàkì jẹ́ fẹ́ mọ̀ gbà lọ́wọ́ wa nísìnyí ẹ gbà wọ́n sáà ní twenty million kẹ́rin wípé èrè ní fún ọ ó rí etí gọ́ọ̀mẹ̀ntì ọ̀yọ́ ṣé twenty five percent kan láwọn fẹ́ mọ̀ yọ ọ rí ọ gbà lérí lérí eight hundred àkọlé tó three hundred three hundred báwo three hundred lórí eight hundred ó ti pọ̀ jù ló tó bá jẹ́ twenty five percent two fifty ló máa jẹ́ two fifty lórí one million two fifty hàn uh-huh. five percent lórí one million two fifty ẹ̀rí kan lórí one million two fifty àwa ń twenty million à ń five hundred ah Islam mọ̀ dé aláyé yìí ṣé wàá mọ̀ pé twenty million kì í lọ́dọ̀ àwọn èèyàn àgbẹ̀ sówó ọlọ́run wọlá ètò bẹ̀rẹ̀ kí àwa náà ọlọ́run kí àdúgbò ti ọlọ́run kí àná adúpẹ́ o adúpẹ́ o ọlọ́run tó wá jó jù báyìí lọ wá ṣe wá láláàánú tó dá àánú rẹ̀ bọ̀ tó náà mọ̀ fi àánú kí táàmì rẹ̀ ọmọ pọ̀ sí lórí ẹ̀ ti lọ́ tí ó ní ẹjọ́ mi